أيها الأحبة في الله نمشي مع تاريخ الزمان من حيث دراسة من المميزات التي امتز الله هذه الأمة وامتز نبي هذه الأمة بين الأنبياء السابقين ومن هذه الميزة هي رحلة الإسراء والمعراج وكذلك وما هدت إلى حدوث هذه الرحلة المباركة وكذلك عباد الله نأخذ مما يستفاد من هذه الرحلة العظيمة التي أسر به نبينا محمد صلى الله عليه وسلم من مكة المكرمة إلى مسجد الأقصى عباد الله لقد شاء الله أن يختار هذه الأمة على سائر الأمم وجعلها خير أمة أخرجت للناس وجعل نبيه نبيها صلى الله عليه وسلم خير نبي أرسل وأوتي كثير مما لا أوتي نبي من قبله وكذلك قد أعطاه الله كتابا أفضل وأشمل مما سبقه من الكتب السماوية ومما امتد الله هذه الأمة ونبيها هي رحلة المباركة التي ذكرها سبحانه وتعالى في محكام تنزيله حيث قال سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عباد الله وإن في هذه ظلة يظل على عظمة وعلى نعمة أنعم الله على نبينا محمد الذي كفى لنا بها فخر وكما سجلها لنا تاريخ لأن هذه الريلة ما وقعت إلا في عهد مكة وكيل بعد العلماء وقع في سنة بعثه الذي جزم به إمام المفسرين الطابري وكذلك من رأي آخر الذي عليه الإمام النووي وكذلك صاحب الجلالين القرطبة حيث قال إنه كان في سنة الخامس من البعثة وفي الرأي الآخر الذي وقع هذه الرحلة في ليلة السابع والعشرين في شهر رجب التي كنا فيها وصاحب هذه الرأي هو العلامة الفور الذي أسأل الله تعالى أن تدمتهم الله جميعا في رحمته إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا المصطفى وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يبعثون عباد الله كما جاء من رواية أنس بن مالك حيث قال رأيت حسر المخيات على صدر رسول الله صلى الله عليه وسلم وهذه لحسر الخنيات التي دلت على عملية الجراحية التي تقام على نبينا محمد قبل رحلته إلى السماء الهلى حيث أقيمت هذه العملية الجراحية مرتين المرة الأولى لما كان في الصدر والمرة الثانية لما استعد وعبه سبحانه وتعالى لمهمة أو لرحلة هذه الرحلة المباركة عباد الله كان من خلال هذه الرحلة هناك معجزة وكرامة التي لا تحصى الذي رآها رسول الله صلى الله عليه وسلم من هذه الرحلة وكذلك نجد بعض العلم مما السابقين والآخرين الذين أنكروا وعارضوا وجود هذه الرحلة لذلك لا بد لنا اليوم أن نثبت الحقائق بأن هذه الرحلة وقعت فعلا بالروح والجسد وأسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه آه الحمد لله ọba aláà tó dẹ́mi tiwa sí lásìkò yìí tó jẹ́ pé kì í ṣe pé lórí agbára wa kì í ṣe lórí mímọ̀ ṣe wa yóò jẹ́ wípé bọ́lá ọba adẹ́dà ṣe fẹ́ bẹ́ẹ̀ ni abẹ́nú àánú rẹ̀ ọlọ́run ìṣẹ́gun wa mọ́tàjì ó máa lórí ìjọkẹ́ soso rẹ̀ ọlọ́run àpadà sí aburú àpadà sí ìgbà tí máa káyàn tí bí ṣe nǹkan mí yàtọ̀ sí Islam ọjọ́ ìṣẹ̀lẹ̀ sí wa ọlọ́run bẹ́ẹ̀ la jẹ́rìí ni ó là nẹ́bí tọ́lọ̀ ń rán gbẹ̀yìn sọ́mọ nìyẹn lórí rẹ̀ tí ó sánà bí mí lẹ́yìn rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàbẹ̀ àti gbogbo olùtẹ̀lójúbọ̀ ọ̀nà náà tó fi dàlùkí amọ́sá kàwá sínú wọn ẹ̀yìn ọ̀rẹ́sìn ọlọ́run ibi tá à ń lọ lẹ́nìí ó ń dá lórí inú oṣù tá a wà yìí nǹkan pọ̀ náà àwọn àfọ àkàsọ nípa inú oṣù yìí kì í ṣe wípé ìsọ̀rọ̀ nípa oṣù Rajab láàlẹ́ ta kí ìrọ̀ lè ṣàní yìí kì í ṣe pé ìbẹnu àtẹlu oṣù náà èèyàn ò ní wá ní kámọ́sọ̀ ń táwọn àfọ àti mẹ́tìlẹ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó lẹ́rìí tó sọ ń pa kílò àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní oṣù yìí ẹ̀yin ọ̀rọ̀ ọlọ́run asimike roger min aṣuhuru lẹ́fọ́rùn nínú àwọn oṣù abẹ́wọ̀ mẹ́rin a kà fún wa níjó ní ni a ti ní wa àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin ó pàtàkì lọ́dọ̀ lọ́wọ́ bá dẹ́dà débi wípé ó sọ̀rọ̀ nípa ẹ̀tún pọ̀ àmọ́ tó kàn wá lónìí lórí ẹ̀ ó ní ìrìn àjò kan tó pápá kan àwọn àfa àsọ kó nínú oṣù tó lágbàáyé Islam èèyàn ni wípé làbúdà lánàá kò sí tàbí ṣùgbọ́n fún wa fún àlèwúmọ̀ yìí ká padà sórí báwọn tàná ṣe ṣe kó fi lè já ìtẹ̀wọ́ bà lọ́wọ́ tiwa náà ojú wo làwọn tàná fi wò ó ojú wo làwọn àtòní fi wò yìí ojú wo lọ̀pọ̀ èèyàn fi wò kọ́lá máa sọ ìyẹn ni pé èwo ló ṣe déédéé níbàámu lórí ntánẹ́bì fún àlèwúmọ̀ rẹ̀ kalẹ̀ sí káwọn náà fi lè jẹ́ni tí ó ṣàṣeyọrí lórí ilẹ̀ ọlọ́mọṣà yọ ìrìn àjò yìí àwọn èèyàn máa ṣayẹyẹ rẹ̀ ó ní ibà sí pẹ̀lú ayẹyẹ kan ayẹyẹ kan la kò dàbí àwọn àdìmọ́lẹ̀ nǹkan nínú àwọn àmì tó ṣẹlẹ̀ lórí ìrìn àjò yẹn àti àwọn ẹ̀kọ́ tọ́lọ́ọ̀bà àlekì ọlámọ̀ọ́mọ̀ wa ìyẹn ni pé èyàn oníkan Qur'an kó máa rò kó bàbá ọlọ́run lásán ni rárá ó ní quran ṣé wọn am ala qulubihim aqfaluha àbí kọ́kọ́rọ́ bẹ lórí ẹ̀mí ẹni ìyẹn ni pé kò yẹ ká gba kọ́kọ́rọ́ láàyè lórí ẹ̀mí wa látara pé bàbá ń ka Qur'an á máa ronú pé kí sọ nípa rẹ̀ kí lèrò ń gbà rẹ̀ fún wa sọ́fà dédé sọ ni rárá kò rí bẹ́ẹ̀ lánàá ń wúlò lónìí lórí sórí alukur'an lọ́la náà tá a máa sọ fún wáyé pé kò sábàyọ fún ọmọ nìyẹn lórí rẹ̀ àyàfi kó ìrìn àjò tá à ń sọ yìí ó là ń pè ní kí làwọn nǹkan tó prompt òjíṣẹ́ ọlọ́run láti rìnrìn àjò yẹn kí làwọn nǹkan tó bí ẹlẹ́kẹta lórí ẹ̀ bẹ́ẹ̀ là máa wò ìrìn àjò yẹn ń bò wá ṣẹlẹ̀ kí ni ń tọ́ka lórí ẹlẹ́kẹrin tá a kí làwọn ẹ̀kọ́ tẹ́mi àti yín bó ṣe wọlé ọba dàda ló máa ń sàyè tó wù lẹ́sà nínú àwọn ẹrú rẹ̀ ó máa máa sa àlèhùnmọ́ yìí gbẹ̀yìn lẹ́yìn àti yín wà nù wọn lórí gbogbo àwọn àlèhùnmọ́ tó ṣáájú ó ní kúntù khayra ummatin ó lẹ́yìn lẹ́bi lóore jù ó kiri jàkìlì náà nínú àwọn àlèhùnmọ́ tá a yọ nínú àwọn èèyàn torí kíni ta'muruna bil ma'ruf torí pé ẹ máa ń ti àwọn ara yín nílọ̀ lórí dára pé eléyìí dáná ẹja ṣe eléyìí òdà ó gbé dìde ànábì tí ó fún wa ó lánàbì tí yín ó fún wa dájú náà ànábì tó ṣáájú èké àtọ̀lọ́ ọlọ́kùnrin bàbá ànábì wa Muhammad ẹlẹ́kẹta rẹ̀ nígbà tí ó wà fún wa ní ìwé ìsẹ̀mí ayé wa ìwé yẹn ló dáa jù òun ló kún jù ó fún wa di àrónú rẹ́yìn kódà ni wọ́n á máa pè ní kọ̀ǹfàtà ìyẹn ni pé ó wá confirm bẹ́ẹ̀ ló wá analyze àwọn nǹkan tí wọ́n analyze rẹ̀ nínú tírà tó ṣáájú òun náà làlùkò àná lápẹ́lẹ́ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run mẹ́jọ wọn sàfẹ́kù kúrá nínú ilé wa kì í ṣe ká gbé inú ilé ká gbé sórí iṣẹ́ ìbùkọ́ là ń sọ kò dàbí pé ká máa ká máa lò kí ni ń sọ ẹ̀yin ẹrú sìn ọlọ́run ọlọ́run sí wa ìrìn àjò ọba àlekè ọlá ó fi sa èké kó máa bá ó fi ìrìn àjò yẹn sàlẹ́sà ànábì mo ń sọ ń kà ní lọ kì í ṣe pé mi ni mo fi ń ṣèyàn rẹ̀ ìyẹn ni pé ọlọ́run ló fà nábì rẹ̀ lẹ́sà ọlá tó sì fún náà láàmà fi ròyìn rẹ̀ èyí tí ò bá sọ ń padà àní sọ òun àní gbà nábì kọjá àyè tọ́lọ̀ ń gbé sí àní ìpè lọ́lọ́run àní ìpè lọ́mọ ọlọ́run àní ìpè nígbàkejì ọlọ́run àní ìpè lẹ́ni tí ń dá nǹkan ṣe nínú tẹ̀mí ayé ọmọnìyàn ìyẹn ni pé ẹ̀rù kẹni tí wọ́n ń pa láṣẹ ìlà òwò ìyá ilé yìí fún tó fi yàtọ̀ sí wa ní wípé wọn a máa fún ní mẹ́sẹ́ẹ̀jì táwọn èsì gbà ìkí àtọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò máa bá ànábì mẹ́sẹ́ẹ̀jì ìrìn àjò tá à ń sọ yìí òun ni wọ́n ń pè ní ìsọ̀rọ̀ àlọ́dọ̀ wọ́n máa ń pè ní ìrìn àjò òru ìrìn àjò méjì ni ó wá dà wọ́n máa ń lọ sí mọ́sálásí àpòpin tó jìn náà ìyẹn níbo ni ní fọlọ́sìn bọ́ọ̀lù àlùfáàdì ti sọ ó ní sọ̀rọ̀ hánàlẹ́rì mọ́tàlá mímọ́ òun ọba tí ò sí kàgàrà fóun asọ̀rọ̀ bíi ábìdìyì òun ló mú ẹrú rẹ̀ rìn lẹ́yìn lọ́rùn lóhùn tó kẹ́ soso ni mina masjid al-haram láti mọ́sálásí àbẹ̀wò ní mẹ́kà ilẹ̀ masjid al-aqsa lọ sí mọ́sálásí tó wà ní fọlọ́sìn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bì alọ́bí barakina hawila gbogbo àyíká yẹn omi ń bí wàhálà tí sí lónìí à ń bọ̀ nínú àwọn àmì wa ni ọ̀dọ̀tì ọba ń ọba tí ń gbọ́ gbogbo ń sọ ni ó sì ń rí wa gbogbo bá a ti ń ṣe ẹ̀yìn ẹ̀rú ṣe ọlọ́run wọ́n mi ìraj apákẹ́jì gbọ́dọ̀ yẹn bá a pè ní mi òun náà ni rúdùs nàbì ilẹ̀ sàmẹ́ mọ́tòmú anábọ̀ Muhammad tí wọ́n mú gòkè sámà kéde lọ ìwádìí tọ́tìm jìbìrì ọ́fì sọ́ọ̀dẹ́tìm jìbìrì onìkan kọ́ ló dárìn wọ́n ráyàn sí ẹni tó ní kó wá pè wá lórí ilẹ̀ jìbìrì ìlú ni aminu luwaj òyìn ni secretary tó wà in charge of regulations of the mankind on the heart ìyẹn ni jìbìrì ìlú amin lẹ́yìn ìgbà yẹn káàmì nàbí o tó sẹ́yìn àjò yìí. ó bùkátà kí wọ́n ṣe àwọn àyẹ̀wò kan fún pé yóò bá travel lọ mẹ́kà wọ́n ní ẹja chẹ́kì ara ẹ̀ wò sí òní malaria ó bá padà mẹ́kà malaria o sí òní kíní kan sí òláwọ́ pé yóò lọ ni wọ́n yẹ̀wò wọ́n wò pé sọ́fìt láti rìnrìn àjò yẹn sallallahu alayhi wa sallam kó fit láti rìnrìn àjò ni ló fà á tó jẹ́ wípé kí kúrò ní gbangba mẹ́ta ó kọ́kọ́ là á délẹ̀ báyìí èèyàn ni pé ó fẹ̀yìn ẹ̀ lélẹ̀ ó wá fi kí ni ó wá la igbá àyà rẹ̀ ó wá mú pẹ́tà ẹ̀kan nínú sílífà láti inú ó wá yọ ọkọ̀ òjíṣẹ́ ọlọ́run ó wá fọ kínníkínní tí máa ń bẹ lórí ọ̀ní ọmọ ó fọ̀ kú ó wá ó dá padà ó sì ọmọ ẹkẹ ló fi gbọ́dọ̀ jíṣẹ́ Ọlọ́run ọmọ ọdún mẹ́wàá ni tí ò síbi tí ò lè wọnú yàrá rẹ̀ ó ní ra àìtù ó ní mo rí jìnnì pé wọ́n sọ fún mi asarol mihiyat mo rí tarírán stitches tí mo ń bẹ lára tí wọ́n bá lára mo rí nígbà yà òjíṣẹ́ Ọlọ́run ìyẹn ni ó confam ẹ Ọlọ́run fún ara rẹ̀ wá confam ẹ padà yìí pé alẹ́ mi ni ọ̀ṣọ́ra lákàtúntò ṣé kì í sàwọn aláṣípẹ́ lágbára rẹ ni wàkìlá bá ti lọ́kọ̀ sírù apákan fọsirin apákan náà àwọn àfọwọ́nì tẹ̀sí sọ̀fọ̀ àgbẹ̀ hàbí ìṣẹ̀rá ìfọ̀bìrí ìṣẹ̀rá ìlà àjèjì natural ẹ̀ eh, natural kí la natural operation ni kì í ṣe wípé wọ́n ti para rẹ̀ lásán wọ́n ṣe clearly ni tá a lórí pa rẹ̀ ibẹ̀ kọ́ la ń lọ wọ́n máa nábì gbéra pẹ̀lú kíni bí wọ́n á sì tọ́ ti dáadáa ti ìbò hàn ohun tí wọ́n gò àti jìbìrì èyí gbogbo tí a bá ń sọ̀rọ̀ tó yàtọ̀ sí nta rí àní máa fi wé nta rí wọn o torí pé àgbáyé tá a wà yàtọ̀ ságbáyé mi tó pọ̀ dáadáa torí pé náà tá a bí jọ ń gbáyé náà pé yàtọ̀ sí wa pọ̀ bẹ́ẹ̀ bá sọ fún yín sí pé bó o ṣe wà yìí o láìpẹ́ òun lè débi kan ẹjọ́ àmọ̀ pé tó bá ti lè kú òléyàn kì í séyàn mọ́nu ó dàlù jẹ̀nu ó dọ̀rọ̀ ọrùn fún abẹ́ àtijọ́ ń gbénú àwọn àlìjẹ̀nu láti kúrò bíi láti rìn wọ́n ti ń bẹ pẹ̀lú àmọ́ ń gbà wí ọlọ́run a máa fẹ́ pọ́n ẹrú rẹ̀ nú èèyàn lé àtẹ́lẹ́ ni kì í ṣe pé yóò béèrè ẹ̀ irú ẹ̀ ló ti fà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onídìbìrì ló ṣe ọlọ́run gbéra lọ mú ọ̀rẹ́ mi wá èkí àtọ́lọ́ ọlọ́run kó máa bá mú lọ bó mú lọ sí Baitul Maqdis tí ń bẹ ní Jerusalem ní pọlọsí ìtẹ́tí ń tà lónìí nígbà wá débẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ó lá màmá mú lọ bẹ̀ torí pé lálàtì aláṣẹ yìí kí ni tọ́ka lórí ẹ̀ ó tọ́ka lórí pé kànáàbì ò tó dé Jerusalem wọ́n ti kí yẹn bẹ́ẹ̀ mọ́tìdì làkṣọ́ mọ́tìláṣí yẹn mo máa ń emphasize lọ́dọọdún tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ ádámù ń dé gbogbo ọmọ ìyá wa ọmọ mọ́tìláṣí yẹn kọ́ ni wọ́n ń pè ní kúbàtù sàkárà ìyẹn ni dóòmù tó lójú ní báyìí onímọ̀ ń gbé sínú kàlẹ́ndà kì sóhun torí pé yẹ̀wù ti fẹ́ wó mọ́tìláṣí yẹn kò jẹ́ kí wọ́n ronú bẹ́ẹ̀ ó sì mọ̀ pé mọ́sálásí yẹn nípa tó pọ̀ nínú owó nínú òfin ẹ̀sìn wa á sì lè sílẹ̀ kódà á máa ṣàtọ́lẹ̀ rẹ̀ fún àmọ́ wa wípé ẹ̀gbọ́ tígbà láàyè bá wà mọ́sálásí yẹn ni ẹ lọ lànàgbà Muhammad sallallahu alaihi Pakistan lọ kan lóru lọ kan nígbà lọ kan lọ bòmí ó ní láti ṣùdùrù hàl ẹ gbọ́dọ̀ bí gàárì ẹ̀sìn ẹ gbọ́dọ̀ bí gbàdàgbọ̀n bẹ́ẹ̀ ń lọ bẹ mọ́sálásí kan o ìlà sàlásàtì mẹ́sàájì àyàfi mọ́sálásí mẹ́ta ó ní màsídìdì mọ́sálásí mi ìyẹn mọ́sálásí àdébọ̀ Muhammad tó wà ní Madina wà mọ́sídìdì haram àti mọ́sálásí àbẹ̀wò tó wà Mẹ́kà bá ń ṣiṣẹ́ hajj àti umrah ń bẹ̀ wà mọ́sídìdì al-Aqsa àti mọ́sálásí wà ní Jerusalem ọmọ Yahudi ti wá bàbá mi visit rẹ̀ torí ẹ̀ ni wọ́n fi ń fa wàhálà ti ń fa wọn. ó wá mọ ọgbà ní ní káwọn tí wọ́n ṣe mùsùlùmí kan máa wá ẹ wá ẹni tí mùsùlùmí tó lọ pé ńgbà tẹ wá lọ Jerusalem kí lẹ rí ẹbí wọn dáadáa o ẹni kí lẹ rí wọn ò ní sọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ sọ́pẹ́ ẹ̀gbọ́ ojú ọ̀nà lẹ́wà àrọ́gbọ́tà àdàsí ni alọ́sítọ́rìsì ni wọ́n ń kírun náà ibẹ̀ kọ́ làwọn lónìí wa bódébò bódé masjidul haksọ kó tó débẹ̀ kánàbù muhammed wò tó kájú so dáàtà ìyẹn ní bí ẹsìn tí kìí ṣe wọ́n ti kó gbogbo àwọn anabi rẹ̀ gbogbo wọn ti dé wa àgbà ànábì adam òun làkọ́kọ́ ànábì ọlọ́run tó fi dórí Isa gbogbo wọn ti péjọ wọn retí ló ń jòkó wa lè jòkó yìí ni tani wọn retí wọn retí muhammadu rasulullah nígbà tá ànábì gbé bí ìgbà tí àtẹrù sọ pé sáfù bẹ́ẹ̀ ni kálukú wọn dìde ànábì sì bọ́ wájú. wà á ìdánilásí ara àṣẹ yìí àwọn òkìtẹ́ sọ fún wa pé ń tọ́ka lórí wípé ìnkìlẹ́bì dawlati al-yahudiyya fi qiyadati al-alam al-bashar. ila qiyadatu muhammed rasulullah ìyẹn ni pé transition of what of power transition of what of of da'wa ó máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ tani àwọn anabi ibrahim kan tẹ́lẹ̀ tí ń lo ayé lórí àwọn anabi ọlọ́run abẹ́ gbé fún àwọn anabi ibrahim kejì tí ó wà dá méjèèjì papọ̀ yẹn lànàbọ̀ ni wípé ìyẹn jẹ́ yahudi títí wọn kan kúránì wà dáadáa pé kò sọ́gbọ́n táwọn ó dà sí innal arda lillah gbogbo ìtọ́lọ̀ ní ṣe yarisuha ibadiyas salihun ọmọ tẹ mùsùlùmí ni wọ́n láyé ẹgbẹ̀yìn Jerusalem là á pè sí ẹgbẹ́ yìí yọ dáadáa ìgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ la nẹ́bí yìí sọ̀tẹ̀ sí tó bá dìgbẹ̀yìn ayé ìgbẹ́ ni wọ́n ti kírun bá nẹ́bí yìí sá Jésù ọmọ Màríà orí sáìdì ìgbẹ́ ni wọ́n dúró sí ìgbẹ́ ni wọ́n ti fẹ́ kírun tó náà dé yóò wà àwọn ọ̀pọ̀ yóò wà ní isa ànábì ṣáájú fún wa yóò ní rárá mi ò lè ṣáájú fọ́ọ̀lù mẹ́ wọ́n wàá sì kan nínú ìṣáájú wọn máa rújú dé ìṣá àbẹ̀yìn náà hùn táwọn ọmọ ìṣá sì ń bẹ láàrin wọn ẹ̀yìn ọlọ́run lọ bẹ̀ ìyẹn ni pé tó bá jẹ́ pé ọba dàda fẹ́ sọ àti ṣe báwọn ànábì tó ṣáájú wá jẹ́ kò sí yàtọ̀ nú ẹ̀ tẹ́ ẹ bá sọ pé sẹ́yìn ẹni kí ni o ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe mistake wọ́n ní ṣèbí kan náà ni wọ́n mú un lò àìṣe kan náà. táàbà jẹ́ kan náà ó gbọ́dọ̀ jẹ́ wahdatur risala ìyẹn ni propagate in the oneness of Almighty Allah gbogbo ẹni tí o bá ti propagate oneness of Allah àlẹ́ ṣe kí ni àìṣe kan náà. ìyẹn ni pé àwọn ànábì tó ṣáájú wọn ò ní mí ìsáwá pọ́nmọ́nìyàn sí kọjá kí ni jíjọ́sìn fọlọ́ ọba abẹ́gbà kan ṣoṣo. ìyẹn ni kí wọ́n sọ fún àdájú pé iṣẹ́ tó wá dé sọ́ọ́ni gbogbo àkókò yìí náà iṣẹ́ kan náà ni wọ́n lè jọ mú wa ẹja kú ọ̀nbẹ. nígbà tí ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la rí wípé ó pọ̀ nínú àwọn àjò yẹn lójú wọn àwọn èèyàn náà tó ti gba ìsìláàmù ìjọ yẹn àwọn kan kú omi ìsìláàmù ìyẹn wàhálà torí ẹni tí ó mú wọn lè nu evidence ẹni tí ó sì yè tí ó là kó náà lè là lórí kí n mo rí ẹ̀rí tí mo rámà dájú lóde Islam wa based on evidence pé ẹ̀rí ni eléyìí dánilójú kì í ṣe pé mo rò kan sọ fún wa. sọyẹ ìyẹn ni wípé àwọn èèyàn náà àwọn mùsùlùmí kúrẹ́ṣì gbà yẹn àwọn àkàwọ̀ tí ẹ̀ gbà náà tó gbà tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí wọ́n sọ àfàgbà ní asidikil akbar ìyẹn abubakar sidik abubakar ló kọ rẹ̀ ọ̀pọ̀ sọ pé abdullahi ibn abi kuhafa ló kọ ẹ̀ ìyẹn ni pé anabi ló fi sidik kún wọ́n ní rìn àjò yẹn fa tó jẹ́ kí wọ́n sọ di tó maka ó sọ fún maka yìí pé usira bi leila àwọn bi wọn mú mi lọ sí mo lọ sí Jerusalem ará Mẹ́kà ni ó tún bẹ̀rẹ̀ o èyí tó tún gbédè ìtún ga o ìrìn àjò tó tó forty days láàárín lọ forty days láàárín padà ó ní ká tó dijú ká tó là wọ́n ní kò tiẹ̀ yẹ káwọn aráàsì pé ó gbọ́dọ̀ kásìkínní kálí jẹsẹ̀ torí pé sọ́ọ̀rùn fún àbàbà wa tẹ́ ti kú ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ọgọ́rùn-ún ọdún ti pẹ́ jù ká sọ pé àtọ́rìn lọ Mẹ́kà lánàá wọ́n wá jí wa padà ní ìsìn èèyàn kan wá sọ pé mo gbé láti mọ́gà ní ìsìn tí àmọ́ pé bàbá yóò padà tó kú padà pé n rò pé n ti ń ṣẹlẹ̀ yìí ó yé mi. nígbà tó bá rí pé irinṣẹ́ tọ́mọ nìyẹn ṣe ó ń gbé èèyàn láti mọ́gà wá sí nàìjíríà láàrin six seven hours. àjẹ́ wípé ìyẹn jẹ́ ìmọ̀ fáwọn ọ̀tàná pé kò lè ṣeé ṣe kí wá ní òní ṣeé ṣe níwájú ọlọ́ọ̀bà àgbẹ̀dà alẹ́ ẹni tó tẹ́lẹ̀ agbára rẹ̀ láàrin pé núùnù àti káfà àfàṣe wọn ṣe ni pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. yóò ṣe nínú ìyẹn nípa náà buwa Muhammad ó jẹ́ wọn pé bí mo ṣe rìn inú tó dàgọ́ tẹ́ ẹ bá ṣe sùúrù mo pàdé àwọn ará Mẹ́kà lẹ́gbẹ̀ẹ́ gan mọ́gbọ̀n ìgbà tí ó bá yìí ti dọ̀la ó súnmọ́ mi pé wọ́n wọ àjàṣẹ́ nígbà wọ́n bá dé ẹ̀ dábò ọjà pọ̀pà náà wéwo kábíwé bẹ́ẹ̀ ni àmọ́ pàṣẹ máa dáadáa ọlọ́run ìlú wa ìmọ̀tàṣù ọlọ́run wa sí wọn lórí ire wá sànù wa ń ni pé sọ fún wọn nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n lọ bá pé ó gbọ́n tọrọ rẹ̀ tún sọ ó kí ló wí ó ní wọ́n mú àjò lánàá ni awàkọ́ làkọ́dí sọ̀dọ́kítùmù fi kábàrì sàmẹ́ mo ti nígbàgbọ́ lórí rẹ̀ tí ń fún mi nírò láti sọ́nà keje ń ṣe wá ní nígbàgbọ́ lórí ẹ̀ lórí ìrìn àjò lẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbé kí ni àtìdí olódodo tí ò sólódodo mi tí ó tó ẹ̀yẹ́ rìsìn ọlọ́m nínú tí rẹ́ẹ̀dù yẹn tó ń tọ́ka sí ó ń tọ́ka wípé gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú yóò bá máa ń wọ́n ní àfojúbà ìròyìn pé kí ni kò tá àpòjú bàjẹ́ sáfùmọ̀lá ọ̀hẹ́rẹ́ ìyẹn ni pé kí wọ́n tó bí ànábì wa gbàtẹ́gbà ànábì dìde gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún wọ́n ń fún ní ni àwọn àbá mi ń pè ní ilmùlì yakin wọ́n mọ̀ pé ṣe rí nu wọ́n sì kọ́lẹ̀ ní àkọ́kọ́ tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ló máa ṣe báyìí kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí ó pé mo bẹ́ẹ̀ omi wàkàzẹ́ẹ̀lìkà lórí àyìnbọ̀rọ̀ ìmọ̀ mẹ́la kúrúta sàmìwá ti wọ̀lá àrùn. ó láwọn la mú Ibrahima àjọ orí òkodoro sọ́mà àtìlẹ̀. ó sọ fún ẹlẹ́bi Musa náà ó nira Musa kí ló ń bẹ̀rù sí wọn ní ọlọ́ba fẹ̀rẹ̀ àrùn wọ́n ti mú mi yàdáka ilé ajá náà ìka tákùrùjù bẹ́yìn dọ́ọ̀à min gẹ́rù sùn min ayatin ukurọ̀ dẹ́rù máa ń bọ̀ tọwọ́ bàbíyá kó o yọ jáde padà kó di funfun eléyìí inú àmì kan látọ̀dọ̀ wa ni. linuriyaka min ayatina al-kubra afẹ́ fún ọ láti gbogbo níwájú fìlànà ni ìyẹn nípa nàbí wa muhammed alayhi salam ọlọ́run tí ó lè pé kó sọ̀rọ̀ fún ọ mo sọ̀rọ̀ ọ̀nà fún ọ àbí mo sọ̀rọ̀ màláíkà jìbìrìlù fún ọ àbí mo sọ bọ́ọ̀lù àdìkí àmọ́ àbí mo wá fẹ́ jẹ́ omi wa muhammed fọ́ọ̀kì ìyẹn ni pé sẹ́ẹ̀mẹ̀ pé tí yóò bá sọ fún wa yóò máa sọ ní sọ àmọ̀dájú ni pé mo débẹ̀ yóò bá máa sọ pé tẹ́ ẹ bá fún fúlàní lóògùn yóò sọ pé so sí ọ rí so àdájú sọ ma sọ ma pé mo rí mi kì í ṣe pé wọ́n ròyìn ẹ̀ fún mi èké àtọ̀lọ̀ ọlọ́run kó máa bá ẹ̀yẹ́ rúṣin ọlọ́run ìrìn àjò yìí ìrìn àjò tó ga púpọ̀ ni kò sí tí wọ́n ti torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad ìyẹn ni pé pressure pọ̀ bó pressure yẹn ti ìyẹn ní pẹ́ẹ́nu ọdún tá a sọ pàtàkì rìn àjò yìí nínú ọdún yẹn gan-an ní ọ̀nkù rẹ̀ síwọ́sẹ́ àbútọ́lẹ̀ nínú ọdún yẹn gan-an lọ́lọ́dúnfẹ́ rẹ̀ alárànṣẹ́ rẹ̀ ní obìnrin ló síwọ́sẹ́ ìyẹn wá yàrá o ìyàrá wàhálà pọ̀ pé ha tí ò wá sábà yìí ọlọ́ni ò sékiri kò tán máa bọ̀ sọ́mẹ̀ àfilẹ̀ àlà mójútó ẹ̀yẹ́ ó sì ọlọ́run nínú àwọn nǹkan tá a lè lé bàbá tá a lè sọ pé kí láǹfààní tá a fẹ́ jẹ lórí ìrìn àjò yẹn gan ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ adé ayọ́ díẹ̀díẹ̀ káfílẹ̀ wo àǹfààní wo la fẹ́ mú lọ́dún yìí lórí ẹ̀ àkọ́kọ́ bẹ̀ ni wípé ìsìbáàtìlà àkíkọ̀tìlì jáde ti wà nẹ́ẹ̀rù láti fi ilẹ̀ fún apẹ́ àlìjáná hapkoni òdodo ni káàmù dáhà ṣe káàmù ń ṣe padà lórí kankan káàmù pé àlìjáná là ń lọ wà nẹ́ẹ̀rù ni hapkoni káfílẹ̀ mọ̀ pé gbogbo ẹni bá kọtọ lóhùn tó lóhùn ògbà tí tẹ̀lé fẹ́nu rẹ̀ iná ni ó kàn yìí sí òdodo ni. sọ́tiẹ́ torí sàrẹ́bì rí ó dá ìsàlàyé fún wa ẹ má dé yẹn kan sọ fún mi pé tí ọ̀rẹ́ ni tó kú rí sọ pé kò sí ní tó kẹ̀mí pẹ̀lú ẹni tó kú rí. torí pé ọ̀pọ̀lọpọ̀ làbárè làwọn èèyàn máa mú wá fún wa táwọn fi sàfẹ́ táwọn ṣe kí ni táwọn ṣe kó tó bá rí bíríìjì kan ní London nígbà tí mo dé Yugoslavia kìnnì kí ló kàn wá àádẹ́gbàgbọ́ torí pé fún alábàárè tó jẹ́ pé èèyàn ni ó lè parọ́ fún wa. ẹ̀yin arúgbó ọlọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n mú gun sámà lọ anábì ní làhàìjù ó ní mo rálìjẹ́nà ni o àmọ́ ìròyìn àlìjẹ́nà yẹn mi ò ní lè rò púpọ̀ fún yín àlùkwádìí ti sọ̀rọ̀ ń pa ẹ̀ ó ní àmọ́ ní sókè ibẹ̀ ni wípé tí a máa lára àìmúra àti ntọ́júkẹ́ òrírí ni mo rí mẹ́wọ́ wàlà ọ̀zọ̀nù sọ́ni àti mi ò jẹ́ ẹ̀rí kan wọn ò fún mi rú làbárẹ̀ rẹ̀ kí n tó débẹ̀ rí wàlà àtọ̀rà àlà kọ́lùbẹ̀ gbàṣà ntí ò dé yẹn kọ́ ló ròyìn irú rẹ̀ ní wípé kò tí rí ẹ̀mí mo fẹ́ kọ́ rú báyìí ẹ̀yẹ ó sìn ọlọ́run tí máa ń tọ́ka lórí kankan ó tún ó fẹ́ mọ ànábì rẹ̀ ní kíni ó fẹ́ mú rí kọ̀kọ̀ kò sẹ́ni ó nímọ̀ kọ̀kọ̀ ara títa ní ọlọ́run bá dẹ́dà ìyẹn ni wọ́n ti sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí fọ́mátì wúkọ́ pẹ́rẹ́ báyìí ó ti lọ ń ṣẹlẹ̀ wa wà lọ bá tí ń fi yẹ̀pẹ́ ṣeré sọ́tìyé ìyẹn ni pé kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ dẹ́dà ni òun nìkan ló ní màkọ̀kọ̀ fọlá yúzi ìwà àlà ọ̀gẹ́yìn yìí kò lè fi kọ̀kọ́ rẹ̀ mọ̀nyàká ó wà ní ìlà ẹsẹ̀ mẹ̀nìrìtàdọ̀ mi rọ̀ sùúlẹ̀ ni àyàfẹ́ ni tí mo bá máa mọ̀ yọnu sí nínú àwọn owó nínú àwọn òṣìṣẹ́ anábì ní làwọn kúntù àìlẹ̀ mẹ̀lẹ́fẹ́yì tó bá tí mo bá nímọ̀ kọ̀kọ̀ ni làṣàkìsàrù tù mí nàlẹ́fẹ́yì ó lé kátó fáńdẹ́bí mà yi pé ọmọ kankan ò ní gbẹ̀yìn òun ni Fátímà nìkan ni ó bì ìyẹn ni pé àlejò ṣe ni ìkí àtọ̀lọ́lọ́ kó máa bá onímọ̀ nípa àyàfi ntọ́mọ̀ bá fi ó sì máa sọ fún ni a bá mọ tí ó tẹ̀lé lọ́la ọ̀rọ̀ ayé wa Nàìjíríà ò tẹ̀lé ní báyìí a ti àmẹ́ǹdì rẹ̀ wa sìn bẹ́ẹ̀ ni ẹ má dé ẹ̀yin ọ̀rùsìn ọlọ. bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àlejò ọláfẹ́ sọ fún wa wípé ìdákẹ́rẹ́ ti lámùrù tọ́wọ́ bá lé tó bá káyà sẹ́mi pé tí kéésìsì kan bá tó bá tó lágbára púpọ̀ sotiye kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ sọ lórí orílẹ̀-èdè tó bá fẹ́ rí àwọn ìgbìmọ̀ rẹ̀ ó lè sẹ́ndì lẹ́tà sí wọn ó lè sẹ́ndì fax ó lè sẹ́ndì mail wọ́n lè ṣe meeting online pẹ̀tọ́ bá ti dé kéésì yẹn gba pé rárá wọ́n ní ẹ máa bọ̀ ní fílà ni àbí kí ni wọ́n wá ṣe kódà wọ́n lè ṣe overnight work overnight meeting <laughs> torí kékeré yẹn wà crucial kódà wọ́n tún wá lọ gbogbo press jáde bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìrìn àjò òjíṣẹ́ ọlọ́run ṣe rí mọ́tọ́lọ́ fẹ́ sọ fún àdẹ́bùwà Muhammad kéèsì yẹn crucial gan ó dẹ̀ pàtàkì tí ò sí pàtàkì rẹ̀ lórí ilẹ̀ ìyẹn ni kíni ìyẹn ni kéèsì ọ̀rọ̀ wákàtí márààrún ọlọ́run fẹ́ fún àdẹ́bì ní wákàtí márààrún ó wá ní kékeré ó ní gbogbo àwọn òfin tó ṣáájú adáwẹ̀ ayọ̀ alọ hajj gbọ́dọ̀ tí wọ́n sàlàyé ẹ̀ fún lórí ilẹ̀ àmọ́ akírun orí máa torí pékinni àábì ìsàlẹ̀ torí irun tọ́lọ̀ fà nẹ́bì àǹfààní tèmi àti ìmì láti sọnù yìí ìbájọba àti ibi yẹn ni pé kò tí ó dẹrù láwùjọ yìí àwọn lónìí wa wọ́n mọ̀ pé bàbá kírun náà wọ́n fẹ́ bíi sago mẹ́rin àṣùbà léèyàn márùn-ún mọ́sálásí bá a ti ń ti ségesège nu ẹ̀kejì kálukú ládùn àwọn ògbà obìnrin pamọ́ àmọ́ tó bá ní tàájú nìkan wá sí kan ojú sáré dán irú tẹ́ni o kọ́kọ́ kì í kọ́ tọ́lọ̀ lọ gbà fún ọ láti sánmà ó ní ẹ̀ téèyàn bá fẹ́ gbàdúrà ẹ máa wọ́ọ̀tì wa dáadáa kálukú náà màmá ti ń ṣe ó lè pété síbi tí ó dàbá ìsíwájú kò sẹ́ni ó lè bá sọ̀rọ̀ tí ó dáhùn yóò tilẹ̀kùn yóò nínú àdúrà anya ati irun èwo ló pàtàkì jù èwo ló gbà wá láti sọ́mọ̀ ní ẹ̀ irun irun láwọn máa sọ pé ẹjọ́ ìdí sáré kírun náà mò ń má sáré kí farabalẹ̀ ọlọ́run fẹ́ fún wọn nọ́mbà táwọn fi connect ẹ̀ kí ni nọ́mbà yẹn two four four three four nọ́mbà ọba tó ti lé lò kò sí nǹkan mi ọmọ tí aṣọ fún wa ó yẹ ká ti

wàmánà aláàdá ayù kẹlímà wùwọ́ ẹni bá fẹ́ kọ́lọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ kí ni kò ṣe fàlìyà kura alukur'an kó bá ka kur'an ọlọ́wọ́ bá sọ̀rọ̀ mbẹ́ méjèèjì láti gbé eléyìí tó wà lágbára nígbà tá nàbí wa tí wọ́n mú tó ó ní ah, ti sọ fún yín ó lè mọ̀ tí mo rí ni wípé mo rí àwọn nǹkan wọ́n ń kó àwọn nǹkan kan sẹ́nu bẹ́ẹ̀ ni mẹ́rin jáde lẹ́yìn wọn wọ́n náà wọ́n ní oúnjẹ ọlọ́run ó ní àádìí àwùlà ilẹ̀ atlas amuwalẹ̀ yatim àwọn bẹ́ẹ̀ máa tó ọmọ orúkẹ nu àwọn bẹ́ẹ̀ máa tó aláìní ìnà lẹ́dínà yàtúlúnà amuwalẹ̀ yatama ni gbogbo àtẹnudẹwọ wa ti jẹkújẹ ìnáwó yàtúlúnà fi ibùtú nìyí náà kò sí wàhálà iná ni wọ́n ń jẹ wọ́n tẹ̀yẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ torí àsìkò ìyẹn ni wípé anábì ni mo tún rí o bí mo ṣe bá lè jẹ́nà tí mo rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo rí pé ńgbà mo dé náà yóò obìnrin ló pọ̀jù nínú náà àdìsí yẹn torí àsìkò ni mo fẹ́ dúró lórí ẹ̀ pọ̀ wáyé ó yẹ ká lè fi òjíṣẹ́ ọlọ́run ṣe lèmọ́ẹ̀dà kẹsìrẹ́ tó ààrẹ nàrí mìíràn ní sáà kí ló fà tó fi jẹ́ tó pọ̀ nínú àti ó pọ̀ nínú náà obìnrin ni ibà àtàwọn ẹ̀yẹ oríṣi ọlọ́run ìbéèrè ìta ká jòkó kátọ̀ gbígbó òlòrò wa ṣe rí yìí bóòlù ti jẹ́ kóbìnrin ọmọ wa obìnrin ìyá wa obìnrin àbúrò wa obìnrin ẹgbẹ́ wa obìnrin bẹ́nu wọn bọ́bọ̀ wọn bá dáná bọ́ọ̀lù ọ̀rọ̀ ti wá ẹ̀yin ẹrú ọlọ́run ẹja pàdé ìjọ mẹ́jọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la